فقد قال قولا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة كل بدعة ضلالة وكل ضلالة في النار وصفر الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ada Allah Allah Assalamualaikum warahmatullahi wabarakatuh Allah Allah Allah Muhammad sallallahu alaihi tẹ̀síru sọ́ọ̀tù nìta iná ni à ń bá lọ. Síwájú, a ti máa tẹ̀síwájú níbi tẹ̀síru wa àti ọ̀pọ̀rí àti oúnjẹ náà tó kánú ìyá ìkànnì àwọn iya nanti kerja sama menolak anak orang eh, yang saya dia nak ada apa ni ini sama Allah dan lain bahasa ini sama Allah Asi anak saya dulu wajar kenal aku Nabi Allah ọ̀dọ̀ tí wọ́n ń jẹ́ kí a máa ṣe lẹ̀ fún dúkìá lọ́mọ ìjọba àdúgbò àwọn ọmọ rẹ̀. Ìwà àwọn ọmọ náà péré ìwà náà ti kú sí ọdún méjì sẹ́yìn. Ìwà náà fún ìbálẹ̀ ọdún méjì ìjọba àdúgbò àwọn ọmọ rẹ̀. Náà. Ìwà àti akàlà ohun tí ń sára nípa ọ̀la pẹ̀lú ọ̀wọ̀ bá a ti mọ sí ìrìn ọ̀bẹ̀rẹ̀. Ìyẹn ni pé wọ́n bá àwọn ẹbí ọjọ́ bó bá ti kẹ́rìn. Wọ́n náà ní àṣàlàyé fún wa ní àná. بالله من الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا قضيتم فأقيموا الصلاة

الله عليه محمد أهلك فإذا قضيتم الصلاة فاعوذوا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فإذا قضيتم فلا تبذلهم راقيا وقولا فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأنتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين Ọlọ́run ní ìwọ Mọ̀hámẹ́d. Ọ̀dẹ́bí ìlànà ọ̀pọ̀ ìlú ọ̀dá. Bẹ̀dá ti sí Ini ní ẹ̀bá ti kí táǹkẹ́ parí ẹ̀ pẹ̀lú gbogbo ìwọ̀ ìran sọ́nà ọba ń nípa àfihàn ní wọ́n lò náà ní ọ̀làtò lè kọ́ òkú wọn kí bẹ́ẹ̀ ti wá parí ọ̀nà tàbí bá ẹ máa rántí ọlọ́run ẹ máa ti dúkì òun náà ní tó bá ti rọ̀ ní lọ́rùn bá wù yín ẹ máa ti ṣe lórí ìdúró. Báwo ni wọ́n ṣe? Àbíkẹ́ ẹ ṣe lórí ìjòkó, àbíkẹ́ ẹ ṣe ẹ̀ ṣe lẹ́yìn tó rọ̀gbọ̀kú eléyìí ni àwọn ẹ̀ṣẹ́ tí wọ́n lè dìde tí wọ́n lè ta lè dìde àdékè wọ́n dàbí èsì díkìrì ẹ̀wọ̀n náà tabalẹ̀ tó díkìrì kò sí tó ikú bí àjẹ́ ní káfà balẹ̀ kájò kó ká ṣe ìgbàlá ìgbà wa bí ìgbà wa ti gbà láàyè láì tó dìde lè yẹn wà náà ni gbogbo àgbà ọ̀sẹ̀ tí wọ́n ṣe tọ́lá bí wọ́n bá rìn lọ ó lásìkò tó yẹ kó wọ ọtẹ àbónújọ ti ń lọ ó ń bọ ọtẹ àtàrù sọgá ilé ẹni bẹ́ẹ̀ ó lè máa ṣe láti ẹnu lọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú àwọn ìṣètò wọ̀nyí òun la gbọ́dọ̀ máa ṣe àdínkù oṣù tó tún àrò alọrùn bẹ́ẹ̀ tọ lábẹ́ àyà yìí ẹnu wa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbíbí àrùn látara ń kọ́ sí àwọn ìyẹ̀bí bí àti nàìjọ́rọ́ àbájúlẹ̀ àwọn christian ń kọ́ sí wọn. bẹ́ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́yìn bá ti mú wọn o. èdè gbogbo bí a ẹ̀sìn mùsùlùmí ọ̀pọ̀ yorùbá ìbílẹ̀ yorùbá ẹ̀sìn wọn wọ́ ìgbà. a máa ń fẹ́ fi ẹ̀sìn ìgbà wọn christian ni. ìsìláàmù sì ní ká máa yapa wọn. tọ́jà bí ẹ bá máa pé àwọn nǹkan yìí àwa náà máa ń ṣe ìsìláàmù náà ń ká náà nǹkan náà ẹwọ́ náà fẹ́ gba tuntun tí ó fi yàtà sí tiwọn káfí wá ní nǹkan tí ìsìlámù gan ní bá ṣe pẹ̀lú ọmọ tuntun rẹ̀ tẹ́lá lọ́pọ̀lọpọ̀ àwọn òde nígboro bí òde ìyàwó àbáwọn òde ilé náà wọ́n sọ nítorí tó kú ni pé a gbọ́ àdúrà ìbẹ̀rẹ̀ wọ́n á fẹ́ sàdúrà wọn ẹgbẹ́ fọ́lọ́ kò sí alága ìsìlámù ìwọ̀n dìde fọ́lọ́ má dára tọ́lọ́ pọ̀ ìmọ̀jì káyọ̀ máa rí wá ń rí pé ẹ̀rá lè kúmọ̀ náà ẹ̀sìn yé wa ju ẹ̀yìn lọ a sì mọ tá ń ṣe ẹ máa ní àmì ẹni dìde fún nǹkan mi àbí àwọn ẹni dìde fọ́lọ́ ẹ yarí má dára pọ̀ mọ́ ìsìláàmù wa ẹ̀sìn tọ́lọ̀ sí ní àná Muhammad ni gbogbo tó ń pè ní sẹ́ni mọ́rin nísìnyí gbogbo ẹ̀bá anábì náà láyé anábì náà sí ìyàwó wọ́n sì fún ọlọ́jọ́ ayé anábì kọ́dà wọn máa ń pé sọ́mọ́ sí mísìnì pé ẹja sọ̀rọ̀ ọmú sẹ́yìn àgbọ̀ pé ẹja sàdúrà bẹ̀rẹ̀ káfíẹ̀ sí agbọ́nrin ẹja sàdúrà bẹ̀rẹ̀ lẹ̀ lèlò ó lè amẹ́rẹ́ ha ha ń lọ ha ha pé ha ha ní ha àdúrà ha ha ha ha ha á jòkó ha ha láti jòkó ha ha ha ha ha mẹ́rin ha ha ha ẹ̀dí fún wa sọ̀kọ́ ha ha ni ha ha dénú ọlọ́run tó ní ha lọ́wọ́ mà. ha ha sẹ́yìn tó sẹ́yìn lẹ́yìn tó gbọ́ yé bá wọn nù bẹ́ẹ̀ ni sábà tó yá sí èrè rẹ̀ ju ti ń lọ òun ò ní yẹ ti wú <laughs> gbogbo àgbẹ̀ náà ó lè wá orí àbùkù mi láì sáàlè ìjọsí afọ́lọ́ ni sáàlè ìyá fọ́lọ́fọ́lọ́ ni ẹnu ló tún lè ya rò ló ti sẹ́ni bí ẹ̀yin lọ káàbá tètè máa takò ní lórí ìjọba ẹ̀rọ lẹ́yìn ẹ̀rí lè lẹ́yìn tí ọlọ́run ẹ ẹ ẹ máa rẹ́sìn lọ́wọ́ bá kìí á mẹ́rin ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀rí kọ́ ọlọ́mọlẹ́ ìfẹ́ rí ẹgbẹ́ ìgbẹ́ lọ́la òun ni ìdíkẹ́ ẹgbẹ́ pé àyè àǹtòkọ́ rẹ̀ bí àtẹ̀gbọ́nù òun wà ní wáyá gbogbo ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ti bú ẹ má láwọn ẹ̀mí tẹ̀lé wọn wèrè pọ̀ láyé o ìtẹ̀lé afọ́jú ìtẹ̀lé aláìmọ̀kan lọ́pọ̀lọpọ̀ ata jẹ́ mùsùlùmí alábòfin wa láti ṣe láwọn afá lónìí. Bọ́lú wo tún ṣe níbi ìdíwà yìí wà láyé, a ti rò pé kí túnmọ̀ ti kún jù báyìí lọ. Àwọn èèyàn nìkan ti láyé, pẹ̀lú gbogbo tí ń ṣe sáà láwùjọ lónìí. Ó yẹ kí àwọn alùpùpù ti rélé gbà ní ẹ̀gbọ́ ní òṣèlú yìí mọ́ àwọn alùpùpù ti bá wọn tẹ̀lé ní ìsìn o, àláyé. Àmọ́ wọ́n ti sọ́ńdé omi wọ́n láwọn làwọn ń dà lúrú wọ́n láwọn ń jálà bí làwọn ń dà èyí náà ti rí lóòótọ́ ní òkú mẹ́lì kan rí pé wà wà tí náà lùfún náà fàdébí lẹ́yìn tí bá yà àti sínú ọ̀bọ̀jú lókù táà lọ́n fẹ́ gbọ̀n òun ó yà ó yà ó ń fi sínú ọ̀bọ̀jú ni àdìkárù ni ìdí ìgbà wọn sọ pé ẹ ti ra ilé ṣe àdìkárù ni tó gbogbo lẹ́yìn náà òtún tó kẹ́ ẹ̀sìn lẹ́yìn wọn dìsínà ẹ bá wo táwọn ibi díẹ̀ àtúnṣe yìí tó bá ti ṣe àwọn program wọn náà wẹ̀ yìí ó kún ní bá every day lọ́n lọ nínú àwẹ̀ yìí ìdí ojúmọ́ náà fi bí wọ́n sì fọkàn ní bá wọn pẹ̀lú pé tó ṣẹlẹ̀ yìí náà. ìsan tí ń fà lọ́wọ́ nígbà yìí àwọn abaládò ẹ̀dọ́ ìsan eléyìí náà ti tó wàhálà ó tó àwọn àfa wa dolóògùn ogun àti gbogbo tẹ́ẹ̀tì ń sọ tẹ́ẹ̀tì ti bẹ́ẹ̀ nínú ẹni kò dá ẹjá tó dédé o eléyìí yàtọ̀ sí ń bẹ láàrin alùsùn àti onígbèdíà ọ̀nláìní àbí bí ẹ bá jẹ́ alùsùn náà ẹni ló balẹ̀ o kọ́lá tó yàn lówó ẹ̀sẹ̀ ló fi yàn lẹ́nu balẹ̀ ni ọ̀nláìwó tó fi yàn lẹ́nu balẹ̀ nítorí fi yàn lẹ́nu balẹ̀ nítorí jẹ́ kó tó yí ọ níjẹ́ ẹni tí òdúró òun ìpè owó ni wọ́n fún ọ̀rọ̀ kọba ẹni ó ní tí wọ́n bá lówó wọ́n bá àti wọn lówó ní ti yìí gbogbo àwọn àbá àti wọn lówó dáadáa ní ti yìí kọjá àwọn múni o gbogbo tí wọ́n lọ ọlọ́pàá méjì ìbẹ́ ti bẹ́ wọ́n sì tẹ̀lé wọn. njẹ́ lè fi ọ̀rọ̀ kọba ẹ̀ láyé wàlúwàlú àbí ìpinnu kí wọ́n fi fún àníbà Muhammad. gbogbo tí bá aláàlẹ́ láàrin tí wọ́n yìí kí wọ́n mú àfẹ́ ẹgbẹ́ ni? wá kó jẹ́ sínú ẹgbẹ́ mi ó wá nu ojú mi pẹ̀lú àpì ó wá sọ wá pé kọ́lá ìlú rẹ̀ gan kọ́lá ìlú mi rò ó nu ojú mi gẹ́gẹ́ bí sìn yìí ó wá àbúrò afọláyà ti jẹ́ sìn lójú mọ́ á fi nù ó tó àgbà nǹkan ìgbà lọ́wọ́ mi gẹ́gẹ́ bí sìn yìí wọ́n ti fún mi pé ìdáhùn lọ pé wọ́n ti fún mi akáyọ̀ sí eléyìí ti bàá yé wọ́n tó ń lò lọ. ẹ ní fọkànbalẹ̀ wà láì tó kọ́ bẹ́ẹ̀ bá ṣe sí náà mo ti lọ́wọ́ búra ẹ ní fọkànbalẹ̀ òsì kọ́ o ẹ̀fọ́ kò sọ́ọ́ tí wọ́n ti gbé báyọ̀ ní fọkànbalẹ̀ àwọn òṣèlú à ń sàlàyé ni à ń fún ní kàbárù ní àtẹ́gbẹ́ ọ̀nà tẹ́lẹ̀ fọkànbalẹ̀ láyé wà láì tó náà nábì ẹ rí káàtó máa ń ṣe ní àmọ́ lówó bá ó ti tọ́ nínú àti ìṣèlú wájú bẹ́ẹ̀ lọ ń bọ̀ báyìí bá ń wá bí wọ́n ń ta àfọ̀lọ́wọ́ yìí ó fẹ́ gẹ̀rọ ọdún mọ̀ọ́sọ̀ bí ẹ̀rọ bá ń béèrè ní ti rí owó ilé ìlọ́fẹ́ àwọn afi akájúwe mọ́ láti two ọdún ìjẹ́ lẹ́nu dìbí náà ọdún ìjẹ́ lẹ́nu dìbí ń sáfihàn bí mọ́tò sí lásán lọ́wọ́ rẹ̀. nígbà tó bẹ́ẹ̀ èwe làgbọ́n pàdé sí lápò kílẹ̀ ń ṣé ibi ìlú ti wà ẹni tó lọ́nà àfáà ìdìbò mo fi ẹ náà búra ẹ̀ ní àwọn ìkọ̀kọ̀ mọ́ bá bá kú. ó ti sìnà àwọn ẹlẹ́wọ̀n ẹ̀ta àfáà olóògùn burúkú àdó àdó tó yà fáwọn ohun tó wọ́n fi ń ṣètò ẹni tó ti káyọ̀ káwọn kí lẹ́yìn ẹ̀ka yé sí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ma fáfá kò ní ẹni ṣètò ẹni. Títà ti lọ ọ̀rọ̀ yóò bí bí àmì wọ́n lè tí kú ọ̀rẹ́ ìgbà pẹ̀lú kòjì ní. Ayà yìí tọ́pọ́fẹ́ tó ti lọ́nà míì yàtọ̀ sí tó jẹ́ sábò nùzùl tó tẹ̀lé ìsọ̀kalẹ̀. Àmọ́ tó tẹ̀lé ìfẹ́ ọ̀rọ̀ tó ń gbàgbọ́ ni èyí sáwá ní ẹtí yìí náà èyí ò ní mọ́tà ti parí o. Báyọ̀ ti parí o, sọ̀rọ̀ bù káwọ́ fi lọ kò sì bí àbíkárù sí ọmọ ṣe lẹ́yìn ìwé tó yìí. Kò sì lọ ẹlẹ́gbẹ̀ẹ́ tó tẹ́mẹ́lẹ́ ń sàbíkárù. Ó yà kó wá rọ̀ mọ̀nà ìkárí rẹ̀ lójú ìgbé wájú wọ́n rọwọ́ ọ̀wọ̀ fún mẹ́t àlùfíbẹ́ but a tún lè sí lọ́nà míì kìí ṣe pé ó ń túmọ̀ pé bá a bá fẹ́ ṣàdúrà kádìdì náà ìtumọ̀ ẹ pé bẹ́ẹ̀ bá wà lórí ìdúró ìjà mímọ wà àdúrà mímọ wà ẹgbẹ́ mi lókọ̀ primary day mi kò ní ìdíkẹ́ ẹ̀jẹ̀ tó sọ pé ẹ̀jẹ̀ á ti sọ̀rọ̀ ìdílé náà ẹni lọ́wọ́ nínú fífún ìjẹ́lẹ́gbẹ́rẹ́ mẹ́rin ìgbà lẹ́tọ̀ọ́ ọmọ ìlú ẹ̀rí wá pé àyẹ̀kẹ́ni kan ní ẹjú ká jòkó aṣíwájú rí ìgbà ó bá lórí ìdúró ni kẹ́kẹ́ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóyá lọ sí ṣàkàrà gbé mẹ́ta àbí ká dóta ọ̀sùn kan wá ṣẹlẹ̀ àwọn ọmọ sanu àwọn ẹja jòkó náà ká tó ṣàdúrà àkájọ kì í lọ àhán. ọwọ́ bá ilé ìgbé pẹ̀lú ìṣe ẹ̀ ìṣúnilẹ́gbẹ̀ẹ́ mú rẹ̀ ẹni ẹ̀kejì akúlẹ̀kú àdìsírí bọ́lápá wọlé ìjòkó náà ẹ̀mọ ẹ̀kọ́ lórí ìjòkó tẹ̀sí tó náà kò ní ẹjẹ́ ìjọ pé àdìsẹ́ tó lè yí ẹni àdìsẹ́ tó dìje ẹ̀sì fẹ́ tẹ̀sí ju àwọn kírísítẹ́nì bá wọn ẹ̀ padà náà sí ní ìlàkọ́ náà ṣe ẹ̀kọ́ bíbí àmọ́ tẹ̀sí ní bíbí àmọ́ tẹ̀sí ní ẹ̀ka tó máa ń tẹ̀ lọ́wọ́ àdìkọ́ ìfẹ́ àti mọ́sẹ̀lẹ̀ ìgbèkùn ló kọjú kò sáàlùfẹ́ ìbá parí lórí ìgbèkùn ìmẹ̀sẹ̀ ìgbẹ́gbẹ́gbẹ́ nìyí kẹ̀kẹ́ ìdíje ó tún kọ́tẹ́fẹ́ wà á rẹ̀ wà á rẹ̀ àdìkọ́ ìgbèkùn ó tẹ́mọ̀ ìgbèkùn ṣe bísì rí wọn ni wà á lẹ́ ìdánilẹ́yà àdìkọ́ ìlẹ̀ darí ẹ̀ ilẹ̀ darí lórí iṣẹ́ ọ̀gọ̀kú bọ́yọ̀ fẹ́ ọ̀sẹ̀ ọ̀gọ̀kú wa fẹ́ sùn kò ní ìdíje ilé ti àdìkárù bọ́ sí ọ̀gbọ̀ kú náà máa ti àdìkárù ìjọba ṣe fi ọ̀fẹ́ fún àbẹ́yẹ nǹkan náà èyí máa ń ṣe ìrọ́fẹ́ ti àdìkárù ọ̀lẹ́ àbẹ́tẹ̀lẹ́ ti àdìkárù tààrọ̀ nínú ọ̀gbọ́ ó ṣe díẹ̀ lẹ́yìn ṣáìs lọ́jú ni ó ti wá rẹ̀yàn àbẹ́yẹ darí jẹ́ rọ̀lẹ́ ó ti rẹ̀yàn èyí lè ṣe àdìkárù ìyẹn lè rọ̀gbọ̀ kú tẹ́tẹ́ nìyí ẹ lè ti dáhùn tẹ́tẹ́ sí kí èyí ní báyìí kẹsà ní tí wọ́n ń fà ní pé wọ́n máa fẹ́ ṣe nǹkan tí wọ́n ń gbà tí wọ́n fi pé wọ́n tún lé wọ́n tún ẹ̀mọ́ ẹ̀yà alájùlé wọn aládùúgbò àmì wọn wọn àfẹnẹ́lẹ́ wọn àfẹsọ́ àmì ẹ̀yà ẹ̀nà káyé tí wọ́n gbogbo ẹ̀ náà ìrọ́ ni ṣé wọn lọ́pẹ́ sàwùjú ẹ̀ afáàkàn níjẹ́ bẹ́ẹ̀ afáàkàn níjẹ́ bẹ́ẹ̀ tó bá ní sàwùjú afáàní afáàní ló kó ìwà afáàní ilé ẹ̀ ní wọn jalè bí ẹni máa ń dáyà ló ọ̀hún kàn án afáàfúnlẹ̀ ààrẹ afáàní ní ìyàtọ̀ yẹn orúkọ bí tíra yẹn wọ́n fi kọ́ ẹ̀ lédè mi mọ̀kọ́mọ́tò àrírí wọ́n fi kọ́ ẹ̀ lédè mi èdè yẹn náà ní o lára mọ̀kọ́mọ́ sí sọ ń gbòòrò ọ̀rọ̀ kó sáà yẹn dídé so but orúkọ wọn ọmọ dídí àwọn nobel sẹ́yìn bíi nobel ni tó máa wá kọ́ mu ìpèsè kan bí kan náà ṣẹlẹ̀ yóò wá sọ̀rọ̀ yóò bẹ́ẹ̀ yóò dá aláàlẹ́ ló ti lọ ṣètò yìí àmọ́ gbogbo tó ti parí gbogbo èyí tó ti parí lẹ́sàn-án kìíní gbogbo lọ rí i. tí wọ́n tún sọ lọ́gbọ́n mi àtàkùn máa ń bẹ́ẹ̀ àbújá bí àbí òní máa ń bẹ́ẹ̀ kẹ̀. ló ti lọ fọ́ọ̀mù ló ti lọ fọ́ọ̀mù tó ti ní gbèmí ló ti ka ló ti lọ ṣe ó ti sànù rẹ̀ ó ti òun kò ti polówó pẹ́. kí ni a ní ọ̀rọ̀ àbú ẹ̀yìn nìkan yìí ni ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni ló kẹ́ so irú àwọn fọ́ọ̀mù yẹn lára fáwọn máa ń lò láti lọ́wọ́ fi òwe lọ́wọ́ tí ń sọ pé tàrújí ni ọ̀ ń lò tó kàn fáwọn ní tàrújí gbogbo ń tẹ̀yìn ni wàláyé ṣe sí náà tẹ́ ń gbọ́n bá àwọn òjò àbá kí kí lọ kọ́nà kó sàrẹ̀ létí ni wàláyé ṣe sí náà wàláyé ràdí ẹ kọ̀ọ̀kan balẹ̀ àwọn àbá yìí ẹ̀yìn jẹ nìyí àkọ́kọ́ náà owó tí wọ́n tí wọ́n owó tó ń gbà lọ́wọ́ yìí ò ṣe wàláyé owó tó ń gbà lọ́wọ́ yìí wàláyé òun ò ṣe ó tẹ̀ ń sábòtú fún yín ni àwọn kan fi àfa kan dé oní yìí ó ti kẹ́dọ̀ ó ti tóbi five six years wọ́n pè é fifty thousand náà fún un wọ́n kọ́ wá ní ní sàlùmẹ́rìkì ní ọdún àti àfọwà wá wọ́n á bí ní ìyá ẹ ló wẹ́pẹ́ wá bó wá náà yóò ti sọ náà nìyí ẹ ti pẹ́pẹ́ rí i torí wọ́n fún wa yóò fi sọ náà ni òun ní ìfẹ́ tó ń tàn sọ fún ní pé bẹ́ẹ̀ bá wà níbi ìjòkó kan wọ́n náà dáàlù sí náà wọ́n máa ní ẹ̀jì dé fọ́lọ́ wọ́n dà wọn lóhùn kò sí ní tẹ́lẹ̀ mẹ́rin wa wọ́n ti ká dọ́kọ̀ wọn náà wọ́n máa ń pé ẹgbẹ́ tí wọ́n ti fẹ́ o ṣéèkù wa ọlọ́wà àgbàgbọ́ dáadáa fún ọgbọ́n fẹ́ẹ́ sọ akóredé alọ́bí àbí alọ́bí tó mọ bọ́dà kan jẹ́ náà ni wọ́n máa pè mọ́mọ́ àdúgbò wọn bá ń tọ̀ àwọn sáà ń tó ẹwọ̀n àyẹ́ bíbí àwọn bó ti lẹ̀ka náà wọn ah, kò yé ọlọ́ọ̀lá ni ẹ̀dìdì fún wọn. ó dábẹ́ lójú ní gómìnà bá wọ ìyá yín ẹ̀ẹ́dìdì fún wọn. wọ́n dà á kọ̀ ọ́ lọ ó yàtọ̀ kò sí ní méjì mú àbí àtẹ̀yìn àti ni. kéèsì kọ́kọ́ ni pé àbí àbẹ̀rẹ̀ oníkẹ́sì mú ẹ̀sìn ìlú àmọ́ kéèsì rẹ̀ káfẹ́ sọ nísìnyí. pé ẹ̀dìdì ẹ̀ kò sí bí lọ́rẹ̀ ní Islam tó máa fún ilé ìwé lẹ́yìn ẹni bọ̀ ẹ ti síwájú sí wọn fà dípò wíwọ́ àhẹ́ kìíyàmá lórí ìgbé wọ́n pè ó dá ẹ̀hẹ́ ẹ̀kọ́ bá wọn bá wọn bá wọn tí àbá dápẹ́ tí àbá ìdè mọ́ sako lẹ́yìn ẹ wà á láwọn tó ya wèrè tí wọ́n ọyá ẹ̀dìdé ẹ̀dìdé wọ́n ti wá tó ní ìdúró náà wọ́n ti wá ẹ̀sẹ̀ fẹ́ ayé ìlú ẹ̀ tí fún yóò tí wọ́n fẹ́ ìdílé fún ọyá ẹ̀rọ gbọ̀ fún ẹ̀kọ̀dà wọn yí ọmọ ẹ̀mí ọhọ́ jù òbíbí àná bíbí àná ẹ̀mọ́dà so ọlọ́run sọ pé ọlọ́run ọba tó rọrùn púpọ̀ ni tó rọrùn a máa a máa ń kọ̀mítà lè fà á àmọ́ tó dáa jù bẹ́ẹ̀ kí ni ẹ́ tí ẹ jòkó dá ẹ ló dáa jù bí ìfà lágbára ẹni ọ̀dọ̀ kú bí a pẹ́kẹ́ ẹdún lọ́wọ́ lọ́wọ́ mi ẹ̀dùn tó ẹ̀rí mi pé ẹ̀yẹ́ lè ní ẹ̀bá sálámà kan níbi wọn a lè yí ẹ̀rí mi pé ọkàn lè dìde bákan lọ sọ́ọ̀bù mi àbáwọn lágbègbè pẹ̀lú ẹ̀nìkan ni ọmọ tẹ àdìkáwù wọn kí ni ọmọ tẹ ẹ̀rọ. ọlọ́wọ́ ní فلما تمرتنا Ẹ ti di pé ọ̀rọ̀ tí ń bá bọ̀, ọ̀rọ̀ tí ń bá bọ̀ náà ló ti dábéyà yìí. Ọ̀rọ̀ Ṣọ̀láṣì Ẹ̀káwókì, òun náà ló bá di pé ayì ìdá kọ̀dọ̀ yìí tó mú. Bẹ́ẹ̀ bá kí òun lọ́nà bàtà bá ta kàlàyé bá ti tán, ẹni tó dúkù ní dúkù ní ilé ká ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ṣe é lóògùn tó kẹ́kẹ́ tó yẹn o ọlọ́wọ́ á sọ̀nà tẹ́lẹ̀ bíi pé ó wà ní ìfàyè dáa. Bẹ́ẹ̀ bá wá ọkàn balẹ̀ tí ò sí bẹ̀rù mọ́ ẹ wá máa kírun bó tilẹ̀ ká kì í pé ṣe kí wọ́n ní ẹrù títí ìrìn òní o ẹnìkan tún bẹ́ẹ̀ wọn ìrìn tẹ wá kí títẹ́ kí o ní ẹsẹ̀ wá tó kí ìtẹ́ wọn sọ nù bẹ́ẹ̀ni bá balẹ̀ ẹ ẹ́ rí pé ìta kàrán sọ́ọ̀sì akọ́ra òun náà tún sọ wẹ́ òun sì ti àjẹ lórí lọ ìyẹn tó bẹ́ẹ̀ bá balẹ̀ kí o ṣe pé ṣe é ṣe balẹ̀ mẹ́ta bí ìbá ti tẹ́ ẹ ń bẹ́ẹ̀rù ẹ má kí o bá wọn o ọlọ́wọ́n ní tó fá ayé àti ìgbọ́gbọ́n kọ́rọ̀ ní ọ̀pọ̀ nígbà tí ẹ bá ti wá fọkàn bá tí ò sí bẹ́ẹ̀ mọ́ ẹsẹ̀ ẹ bá wá fẹ́ kí òun báyẹn ẹ máa wá sí bọ́ọ̀lù tuntun tí ẹ máa sí kìí ṣe irun fẹ́ kí ìyẹn lẹ́sìn nìyí lẹ́dà padà ọlọ́run gbà ń gbà ń ká fi ní ẹ kí ìbáyìí oríṣiríṣi ẹwà ni ẹ máa ṣe ẹ máa sọ dojú ọwọ́ ṣe àfàlùkì báyìí ẹ máa sọ dojú ọwọ́ nígbà tó ní wá wà ń bí iṣẹ́ tẹ́lẹ̀ kẹ́hìn ti jẹ́ kí ní ọ̀gá ẹ̀yìn náà fi kí àwọn ọmọ ìṣiṣẹ́ lọ náà àwọn ọmọ yẹn ya ìlú àlọ́ ó ti sọ ọmọ Nàìjíríà ẹ̀yà ìyẹn tó wá jọ ìwà ẹ̀yà ìsìn nọ́mbọ̀ ìyẹn ò bẹ̀rù ni. tọ ọlọ́wọ́ lórí ìnà sọ̀láṣà. èyí ń ta ọ̀sọ̀rọ̀ كانت عليهم سبيلا كتابا Ọkọ́ ọ̀tọ̀bẹ̀rẹ̀ yìí. Ìjọba àjàkà àti àìsíkò Ayé àwọn ọmọ láti dá ti bẹ̀rẹ̀ lánàá, wọ́n ìlú àkọ́mọ́ta láti dá ti bẹ̀rẹ̀ lánàá, ìwọ̀n ni wọ́n ń kí gbogbo ẹ̀. Ìtìdí sì ká fi ní ẹ kírun ní pẹ̀lú ìṣesí ìrìn. Fẹ́rí ìta ni ọmọ sí ní Àwọn ọmọ òun náà nínú àwọn nǹkan tó yẹ ká lè tó orí ẹ̀dílé ìrun aṣọ àkọ̀kan lánàá àkọ̀kan lánàá bí oúnjẹ bóúnjẹ bá ti délẹ̀ nínú tó lè gbé kí wọn gbọ́run tẹ́ka àkàdìsí pé bẹ́ẹ̀ bá gbọ́run tí ò bá lọ kí lásìkò yẹn anábìlọ́wọ́ ọ̀dún kàlàbálọ̀ rẹ̀ náà bá kàlàbálọ̀ sí fọ́dà fásitì òun ti kọjá àwa ka àwọn nǹkan méjì kan nínú àwọn nǹkan tó yẹ lè ṣe orí ẹ̀ tí yóò gbọ́rùn tí yóò sì lọ kírun yẹn tí yóò padà lọ kí ká àbára pé wọ́n ti kí sẹ́gbà tí yóò sì mìíràn òun ni jẹ́ pé oúnjẹ ti délẹ̀ wọ́n ń sèrè báyìí pé ọkà gbogbo ẹ̀ bí èyí tí gbùgbù èyí tí wọ́n ń kọ́ lọ́wọ́ rọ̀ èyí tí ń bẹ lórí náà ṣùgbọ́n kí pé ebi bá ń pààyàn kò tí tó bá ń pààyàn láti bá ń pààyàn ni ànímọ̀ kí wọ́n máa wẹ̀ ọ́. Ṣé pé èdè tó di ń pààyàn ni lọ́dún ìlà ìlà àtàlágbàrì àfikọ̀ ni tó jẹ́ bá ti gbélé ẹ̀yìn sàmẹ́lì sọ. Àmẹ́lì ni ẹ̀jọ̀n mi náà. Ìwọ́n sọ̀rọ̀ kan dáadáa ní ìmọ̀ràn yẹn máa ń gbé lóde. Ìfìbẹ̀rù ọlọ́run láì ní mọ̀. Èyí ti mọ̀ àwọn èyí tó ọlọ́lá bẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú ìmọ̀ní ewu àìbẹ̀rù ọlọ́run àìnímọ̀ ó gbé káwọn èèyàn sọ ìbẹ̀rù ọlọ́run di kan nílé yìí òun làwọn ará gbọ́n àwọn èèyàn tó ti dúdú tí wọ́n rí ẹni tí ò ní ẹni tí ó ní kò kẹ́kẹ́ bẹ̀rù ọlọ́run ni àmọ́ kò ní mọ̀ ó máa ń di òní ọlọ́run nígbà tó yẹ kó mo kàn ga tó mo fẹ́ fi títì ìlú mo fẹ́ sàbíà ó wá lójó méje ń bẹ̀ ṣe àìnímọ̀ ni Títí bá tó nínú ni ìrú ọ̀rọ̀ ẹ̀yẹ ń kọ́. Àwọn ìrìn ọ̀dù wòlí, àwọn tá kí ìrún kọ́ àwọn òdù wòlí, ọjọ́ tó méje ni òkú kí ìrún ọ̀rọ̀ ní mọ́sálásí. Táwọn ẹbí méjì wá tí wọ́n bá ti lọ sínú mọ́lé. Ọwọ́ jáde ń bi ìtọ́ ti ṣẹlú ọ̀tán. Àwọn ìrìn ọ̀dù wòlí ọlọ́run. Àìlúmọ̀ ni. Àìlúmọ̀ ìlànà ìkọ́kọ́ ni fẹ́ wọ kálúwà. Mo fẹ́ wọ kálúwà. Òwá mi jáde síta fún odidi wọ́n tún gbé ọkùnrin kan bẹ̀rẹ̀ báwọn náà tára ọ̀rọ̀ àdúgbọ́dọ̀ náà wàlá gbogbo ọdún bá ti dá sínú ọmọ kọrin ọjọ́ tó rí ọtí gbọ́ ọtí gbọ́ ní ọkọ̀ bèbè rẹ̀ ìgbàdá àwọn ọmọdé bíbí àkàkiri ìgbàdá mi máa ń kọ́ létí létí tí wọ́n tí ó lálẹ́ wájú lè wá bẹ̀rẹ̀ sábà fẹ́ ṣe mọ̀lúbí ọkùnrin kan wá ń bẹ ní àgọ́ ọ̀bá ló lànà ń pè é òun ti ẹ̀ àwọn òní ni o àwọn àmì ó lè wà nù ó wà ní kálíwà ó lè ṣe mẹ́ta tí máa ń ṣe kálíwà lọ́wọ́ àwọn àlọ́ bá ó lè ṣe mílíkì lọ́wọ́ wà bẹ́ẹ̀ náà kárí òun mọ̀ ní ìbẹ̀rẹ̀ fi ẹwọ́ ìdìbò yẹn ẹ ká bọ̀ àwọn àkó mílíkì lọ́wọ́ ìdá àwọn òní mọ̀. ilé ìgbésàtọ̀ ẹnìkan ní ìgbésàtọ̀ kan lásìkò rẹ̀

wọ́n ti sọ́rí àti wọ́n sọ lójú ẹ̀wọ̀n gbọ́dọ̀ ọlọ́run ó lè bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ fáwọn àfà àti ọ̀bẹ́nu ilé tí wọ́n wọ káríwá tẹ̀ lọ fún ọ lójú ẹ ló orí lọ́dọ̀ náà jù wọ́n lọ àdébìdé bẹ́ẹ̀ ó ní àlìyá gbèbẹ̀ ó ní yá kọ́ inú ní ẹ̀rẹ́ ti tukùlà ọkùnrin kan bẹ̀rẹ̀ ọkùnrin kan bẹ̀rẹ̀ lọ́dọ̀ náà ìkànnà bẹ̀rẹ̀ lọ́dọ̀ náà ní ó ti ó ti wọ ó ti wọ ten years ó ti jáde láì ló fàbí fifty years ó ti jáde mọ́ra ó ti tó mọ̀ pé ìfẹ́ náà ọ̀rẹ́ wá wà òun fẹ́ ó ti dé láti polisi ó ti wọ ten years ó sì ti wà ní inú kọ́lùwà yẹn kí ọ̀rẹ́ wa yẹ kó dé ilẹ̀ náà ṣé ń jáde lọ́wọ́ tẹ́ bá rí sínú wọlé bá mọ́ wọlé ọba lẹ́ẹ̀kan rí ìmọ̀lọ tó wà sí fún ni ìgbà yóò bẹ̀rẹ̀ ló bí bí tírí yẹ sílẹ̀ ló gbà yẹn láàrin tí ọtún yẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ́ jáde jọ fáìlì ìgbà tí mo lọ ẹ bá gbé tóbi wọ́n ń jẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ń jẹ́ ni wà láì ń inú rẹ̀ ti inú rẹ̀ inú òfin ìgbọ́lẹ̀ inú rẹ̀ ẹ̀ mọ̀ pé à tó bá jáde síta tó bá jáde síta ẹ̀ rò kó lóyún inú rẹ̀ kò wá gbé ó di dáadáa inú rẹ̀ tó wà fún jọ́nà ni ó tó fún ìtàn nǹkan ó fi ń sakọ gan tó bá yá ọ̀kadà wá wá pé wá ní ìtòyí pé kí n inú wa débẹ̀ náà kó dá mi tó ti dèkú náà nítorí àwọn bá sọ̀rọ̀ ẹ̀ eléyìí kò sí àníbì ṣe àwọn àfáà tá a mọ̀ níbi wò ṣe mọ́mọ́lì kí o ṣe àfáà yé mi mo ṣàkọ ogun ẹ̀ àfáà ní gbogbo ẹ̀ láti gbọ́ ọlọ́run ta ọmọ kan máa ń bẹ ọmọ lórí ẹ ti máa bì mo á kọjú ọmọ lórí ìgbẹ́jọ́ lọ́wọ́ ṣáǹsì méjì mo ní ìdílé ọ̀kéwu ní ọ̀kéwu agbótàta àti ìrírí rẹ̀ ni lọ́mọ lórí bá dìde sí mi mo ti rí ẹyẹ tó bá ní kí máa sí mẹ́tí mo sì dojúmọ́ báwọn àyókù dojúmọ́ yẹn gbogbo ọmọ lórí rẹ̀. Kò ní ṣé ìwà gbèsè ni ó náà báyìí wọ́n ti kéwú ní ojú ìyá rẹ̀ bó ti nàmà. Kò ní ojú ìyá yín kò ní ojú ìyá yín ìyá ẹ̀sẹ̀ ní. Ọ̀pọ̀ ọmọdé bá ti wọ ọ̀rọ̀ ọ̀rọ̀ mi sá. Tó bẹ̀ yìí gan bí àbúrò mi ẹlẹ́kẹ̀ẹ́ àwọn kan láti lọ gbèsè fún wa àwọn kan náà fún wa lówó níbi lẹ́tọ̀ gbọ́ lóko ẹrú báyìí ṣùkọ́ ìmọ̀ ẹni tí ò kírò jẹ̀mọ́ ní mọ́sálásí àbí òkírò kò kí ìjẹ́mọ́ mọ́sálásí ìjẹ́mọ́ náà rè tó tiẹ̀ so irú ó ní àsìkò àsìkò ó pàtàkì ọlọ́run pàtàkì rẹ̀ ọlọ́run tàbí ní ẹ kírò báyìí inna salata على المؤمنين كتابا فروجا إن الصلاة سلام على المؤمنين gbogbo tó lọ bá ní sí ọmọ ńlá ọlọ́run ti sọ fún o mo dúpẹ́ lọ́wọ́ wàláì ọlọ́run mo ní fún mọ̀ yàn lá wàláì bàbá àwọn àlejò ìwà ẹ̀kí ọ̀hún àtàwọn gbogbo ìwé síbà náà bàbá ti káàkiri báà láti kí ohun ìṣááyì ilé ìrúkú àmọ́ àlejò ilé ìjọba máa bàjá ẹwú dèrè rẹ̀ gbogbo ẹ̀tọ́ bá ní kí òun máa lọ́nà tó dìbò ọlọ́run wá sáré ní pé ọdún wa máa ń kí òun nínú mọ́sálásí ah, ọmọ lórí bíbọ̀ ọlọ́run máa sáré rẹ̀ pé ọmọ ń sákàn ìlú german a olùwà nínú àwọn tọ́lọ̀ ọba ó fi sí abẹ́ bòjì nìyẹn wà bá jẹ́ àlùkìyàmà rọ́jù lórí kọ́lùbùhù mọ́àlá fòfin mọ́ta rẹ̀ gbogbo ọjọ́ tó gbogbo ògbà ọkàn rẹ̀ ọmọ mọ́sálásí tó kọ́ wọn sílẹ̀ náà wí tó bá lọ́wọ́ kan yẹn wà mọ́sálásí yẹn pé ọkàn rẹ̀ wà pé tí wọ́n ti kí màdúró ìkírun fásitì tó gbogbo ọ̀sán ọ̀fin sànú àdéhùn tó yóò rí ọlọ́run ìgbà ọlọ́mọdé àárí orínàlá ni o orínàlá ni tó ní lásìkò púpọ̀ a sì máa ń rọ àwọn mọ́sálásí wa nínú àsìkò àfáwa Sheikh eh, Mikhail tọba kòlùbì wọn alákàtí ká máa ṣe dáadáa ìmọ̀ ń sọ̀rọ̀ kan gbogbo bí wọ́n wà láyé gbogbo bí wọ́n gbé ní pàtì lára àwọn èèyàn dáadáa ni o orí kó wọ́n bá ní fàtúntì ìdá náà ní mọ̀ rántí rẹ̀ láéláé ni ó mọ̀ rántí rẹ̀ pé ẹ tó rántí ọkùnrin yìí lẹ́ẹ̀fàáṣẹ́ ẹ bá ti pẹ́ pẹ́ẹ́fà dàpọ̀ lẹ́ẹ̀fàáṣẹ́ lábẹ́ alẹ́ ìlú israẹli máa ń lẹ́ẹ̀fàáṣẹ́ lábẹ́ alẹ́ wọ́n ti ní tàn lẹ́ẹ̀fàáṣẹ́ apá kan òun fẹ́ mọ́ mẹ́wọ̀n gbogbo tó bá wà mọ́ ẹ̀rọ pé ẹlòmíì ń sìn kẹta lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì kó omi sí iṣẹ́ kan kò ní lè rẹkọmẹ́ndì ẹlòmíì pé ẹ̀dá kan wọ́n ní wọ́n wà yàn nínú iṣẹ́ yíyà yìí wọ́n ti jẹ́ bẹ̀rẹ̀ wọ́gbọ̀n lílọ wọ́n bá tó wá lọ mẹ́rin ìwọ́n rẹkọmẹ́ndì yẹn ìwọ́ sẹ́rẹ́dìkì ọmọ ẹ̀ṣẹ̀ dáadáa ní tó fà ní pé ọ̀rọ̀ tó fẹ́rẹ́ kí n sì lè gbọ́ bẹ́ẹ̀ gbogbo tó bá ti dé pàtàkì ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wa tẹ́lú ọ̀rọ̀ tí wọ́n ní já mú ká tó ń lára jù tí ò bá yí àwọn èèyàn wọ́n lè padà yí wọn gbọ́dọ̀ kan wà bọ́ọ̀lù ẹ̀rọ kẹlẹ̀ tèmi ni wọ́n ń bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ gan-an kọ́dà ti gba owó fún yàrá ní dẹ́gbà wa gbé fún yàrá náà ń fi sabun pa wa wọ́n ń bẹ̀rẹ̀ pé òun ti sabun fún wa rí kọ́dà òun ti gbé yàrá rí síbẹ̀síbẹ̀ náà mọ̀ sọ̀rọ̀ aláìlá àwọn àfihàn wa dé kó àdúgbò tó wá fún dé sí ìdílé ó fún jẹ́ àdúgbò táwọn èsì náà fún wa wá bá wọn ní sábà máa ń yàrá yìí lọ́sùn sọ́gbẹ̀ náà wà lẹ́gbẹ̀ẹ́ ìdá lóṣù náà nìyẹn tó bá yẹ pé adákẹ́ nígbà tó yíwa tá a sọ ẹgbẹ́ òdì káfà nínú afọ́wà mikael wọ́n wà fún mi wọ́n ti sáláì sí àwọn náà ti ṣe dẹ́rùsì oníṣẹ́ àkàndá wọn fún àǹzà yẹn ìṣúlù pẹ̀kẹ̀ tó wọ́n parí nínú ìdí náà ládùúgbò yìí wọ́n sì gbàgbà sí wọ́n sì gbàgbà ni fún àwọn ni wọ́n gbé pé tẹ́lá wo àdúgbò wa yìí ẹ ti mú sàdúgbò wa àgbò kan àgbò kan àbàlá wọn sùn tí wọ́n ṣàkíyèsí rárá ẹ kéjì ẹ tí wọ́n á fi lóṣù gbogbo àwọn sáàsì àdúgbò wa yìí pátápátá ẹ rí pé àwọn ọ̀run wọn lẹ́yìn ìrún gbúmúrì gbogbo ìrún yókù ó máa ń kéjì àtúbà yókù kéjì resize tó change ẹnu gúrù nìkan ní kìí ṣe bọ́ àwọn gúrù lẹ́tí pò ní fifty six fifty six àbá ládùúgbò yìí wọ́n ti dára àbọ̀dún náà so àfáàyè ló gbìyànjú twenty forty one o'clock ní one thirty ní one fifty ní ẹ̀jú tó wà ní ọ̀rẹ́ yìí kìí jẹ́ pé ìmọ̀ tó yẹn ní lápá lára wọn nìyẹn kò bẹ̀rẹ̀ sí mọ́sálásí fún etí sí ọ̀run kò sí mọ́sálásí fún etí sí ọ̀run ẹlẹ́lẹ́ ìlọ́dẹ èmi kí ni mọ́sálásí mi mọ́ ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gbogbo ẹni tí ẹ wà ń yà yìí òun ní mẹ́jìlí lọ ní máa sí lẹ́yìn àmọ́ àwọn jẹ́ pé ọwọ́ fún wọn fún ẹjẹ́ ìmọ́nà àdúgbò tó pàfà ní wọn ní ojú kí wọn mọ́sálásí èyí sọ́mọ tó ń lọ sọ́ni fún ọba àwọn tó wà àwọn mọ́sálásí ni o tó máa ń kọrin ní o àmọ́ pé ó ti ti dúdú rí àwọn tó máa ń kọrin tó máa ń ṣe mss ní wọn fẹ́ láfa ń kò sí fúdà kan tó ní kò sí fún mọ́sáàtì bẹ́ẹ̀ mọ́nà yìí kò fún mọ́sáàtì kò sí mọ́nà sí ilé rẹ̀ ní ìmọ̀ tó fẹ́ yanjú rẹ̀ láti kí á mà. wọ́n bá wá pè gbìyànjú ìyẹn jẹ́ pé ẹ náà àwọn tí wọ́n yìí ti gbá ẹ lọ́wọ́ rẹ̀ mọ́nà sí iwájú kan bẹ́ẹ̀ tí yìí ti gbá ẹni tí wọ́n pàtì jẹ̀jú lónìí ni máa wọ́n láti gbò yìí o ìyìn sọ o láti gbò yìí mọ́sáàtì kété tí wọ́n fẹ́ mú àsìkò wọn mọ́sáàtì lé wa ní power box wọ́n mọ́ ju wọ́n mọ́ ju àsìkò wọn ju pátánà box lọ ẹ lọ tọ́jú wọn ẹ kò sí kẹ́lẹ́ ìgbẹ́kẹ́lẹ́ tó kéjì àsìkò wọ́n sí ìgbẹ̀gbẹ̀ àwọn ọmọ ara tó tàpàtì wọn àfá ẹgbẹ́gbẹ́ kéjì mẹ́láyé ni kékeré ní àsìkò abúkù abúkù wọ́n padà gbà kọ́dà bá ti bí ẹgbẹ́ pé wọ́n wá lọ pèsè àwọn gbogbo àwọn tó máa lẹ́mọ̀ ń dà kiri ẹ̀rẹ́ mẹ́mọ́ lò ẹgbẹ́ ayá ọba tó tó tìlú lẹ́kọ̀ọ́ lẹ̀ wọ́n sá ní àwọn aráàlú àti ẹgbẹ́ wọn wúlò nígbà náà iṣẹ́ gidi ni bá àníkò sọ́nà ó ní wọ́n ní iṣẹ́ olóògbé jẹ́ máa ṣe wọ́n bèèrè àlọ́ pé khairul amal àrò amal sí nígbà ẹ̀yìn mọ́bẹ́rẹ́ kan bá ti bèèrè pọ́sẹ̀ lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ pé wà nábì iṣẹ́ wo ló dáa jù ní ẹ̀mọ́ ìṣẹ̀lá yìí ànábì ní asọ̀làtú ìwà pìhà lóyún kí o ní àdìpọ̀ ibi àbí mi ní àwáyé wà pìhà kí ẹ ti ní bẹ̀rẹ̀ àsìkò ìtí ní bẹ̀rẹ̀ àsìkò ìlànà yìí gbà fún un bòbí lọ́nà fọ́nà nìkan ṣáájú ìtàkùn orí bó bá ṣáájú fún un lè jẹ́ wọn láti kò sí ìrajú láì pé oná sábà tó bọ́ọ̀lù ọ̀sán máa ń sínú afámi àti wa wọ́n ti wá sí aláìsí ìrìnà àpẹẹrẹ ní wọn òun ni àtẹnáti wọn lónìí bá àtẹnáti wọn lónìí ọlọ́run àbíọ́ eléyìí náà ó tún bí ẹ̀sìn bẹ̀rẹ̀ náà fún yàn o wọ́n lọ sí ti báyìí tí wọ́n wà láyè tẹ́ wọ́n tún fún wọn báwọn mọ̀láìka máa ń kọ́ ọ́n máa ń lórí wọ́n máa ń kíkì yàn wọ́n tún kíkì wọn wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni mo sọ o lọ́gbọ́ <laughs> èyí tó lè rí ọmọ sọ yàtọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ni o èyí máa ń sì fi yan òkú ọ̀tún rè bá tó máa ń báyà lọ́wọ́ bùṣọ́ọ̀t ọ̀pọ̀ èrè yóò tó fún ọ ní àná dáa èyí tó tẹ́lẹ̀ bá ti kú èyí máa ń ṣe dáadáa jẹ wọ̀láì èyí máa ń ṣe jẹ tí máa ń mú ẹ̀mí máa ń wà dáadáa wọ́n rà wí láti àlùfín náà wọ́n fi lè kú dáadáa èyí bá mọ̀ ní kọ̀kọ́ wá láàrin àwọn èèyàn dáadáa tí máa ń and then yóò mọ encourage ẹlòmíì láti gbé nìyí láti mọ̀ sí dáadáa ẹnìkan kúnjọ kan ládùúgbò ọ̀dọ́ ẹ̀ náà ẹ̀jẹ̀ tàbí ìlànà ẹ̀wọ̀n tó ẹnìkan bẹ ẹ̀gbọ́n rẹ̀ ní ẹ̀gbọ́n rẹ̀ ní owó lọ́wọ́ dáadáa ara ní o àmọ́ ìsàmà wọn ìdí ní owó tó kọ́dà àwọn bọ́ọ̀sì àdúgbò wọn ni gbogbo wọn àwọn ìṣẹ̀lẹ̀ káàkiri náà ní fáwọn náà ìdí nípa ó bá àwọn ọ̀kadà kọ́dà báwọn bá máa sanwó rẹ̀ bí díẹ̀ díẹ̀ kò bá fún wọn ó wá lábúrò kan àbúrò ni iṣẹ́ ìjọba ní ṣe àmọ́ wọ́n náà máa ń jẹ gbèsè ṣe sàrà nígbà tó kú tán nígbà tó kú tán ìfẹ́ dápọ̀ àbúrò mi o ló ṣe kẹ̀yẹ́ dáa tí wọ́n ti dápọ̀ àbúrò ẹ̀ tì lẹ́gbọ́n ẹ̀hẹ́n àti àdàpọ̀ ìgbọ́n náà nù wọ́n rẹ̀ pé wọ́n ti wá dìjà àdúgbò <laughs> ìgbà tó kú tán ọlọ́run ti kú tó ní àfihàn kálukú wọn jáde síta ẹ̀ lóyún májèlé pé eléyìí oníṣẹ́ eléyìí eléyìí oníṣẹ́ tẹ́lẹ̀ èyí àwọn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀. níwájú ilé wọn báyìí ní tébù gidi lọ́ba tébù náà ti kí wọn máa fọ́ ilé ìgbé. Ah, ọlọ́wọ́n ṣe ìwọ́n lọ́kọ̀ kú níwájú ilé wọn káwọn olóbi já rẹ̀ ìdílé ìfikú yìí ọ̀lẹ́wọ̀n ẹ̀kọ́ kú ọ̀ wílò kankan bó ṣe onílé gan-an nìyẹn ẹ̀dá mọ̀ wà dáadáa gbogbo bí kábàtì gbogbo bí tí a bá ti wà tó bá ti lọ ọba ẹ̀fìn àdúgbò náà tó bá ti kó ládùúgbò ní tó ti bá dùgbò òun rẹ̀ ti ọ̀rọ̀ lè kọ̀rọ̀ iná àbá káàdé tó máa pààrọ̀ iná ni àbá ìyẹn náà wọ́n máa pààrọ̀ ẹ̀lẹ́yìn sá èyí tí wọ́n náà máa lọ nípa ẹ̀lẹ́kún ọlọ́run àbá kọ́ wọ́n lọ ti kú ní sàdé àfọ́n àwọn àbá ti máa ń rán ẹgbẹ́ ti kọ́ lágbègbè ó gbèsè ẹ̀sẹ̀ yìí àbí tí ó dákẹ́ níwọ̀n dájú ni tí ọlọ́run bá ka àdùkù òun kú ọlọ́run ní nà sọ́lá àtàkà ánẹ́t ọlọ́run wà láta hínú Ìjọba ìfẹ́ ìdáyé lọ́wọ́ ìgbẹ̀rọ ọ̀rọ̀ ìgbẹ̀rọ Ọlọ́run máa ń ṣe ilé kan tẹ́sílíà làwọn máa ń pè é àtẹ́kìlíà ọlọ́mọ ní fún ànábì níbi ìmọ̀ ní fún àwọn ọmọ nínú náà ó ti dẹ́ka ó ti dáká àná máa ṣe nǹkan yẹn ìtìkàbẹ́ súnà kí wọ́n á sọ̀rọ̀ bí kí wọ́n fi ẹ̀ńkọ́rẹ́ jìyàn mọ́jú sú ọ̀ òun náà tún yà yẹn kí ẹ bá wà lójú ogun lójú ogun ìmọ̀ ń súnà nígbà tó máa ń pa yín lọ nípa ní sábà yìí èèyàn ní gbọ́dọ̀ ní báyìí ìdí nìyẹn ti máa òun lọ́lọ́run tó ń sọ fáwọn àwọn ìpínyà yìí ọlọ́ni ẹgbẹ́jọ ti ní o láti pèsè àwọn ọ̀pá ẹgbẹ́jọ ti ní Bẹ́ẹ̀ bá ń wo pé wọ́n ti ń sáwí, wọ́n ti ń jẹ́ kìí ọdún tó ń tọ́ ọdún tó ń bá lè bẹ́ẹ̀. Àwọn náà fi ní iṣẹ́ eré ilẹ̀, àwọn náà ń rèé, àwọn náà ń rèé pé ọjọ́ jẹ́ ti wá o, ọ̀hún jẹ́ orin pẹ̀lú. Bí wà sígbà ní ọ̀tẹ̀lẹ̀ kan jà ní pẹ̀lú ní ayé lẹ́sẹ̀. Báwo ló ṣe dùn ọ́ tọ́ sẹ́nà, kì í lè fi dálé sẹ́ńtọ́ náà sẹ́nà òun lè fi gba tó mẹ́ fẹ́ràn ó fẹ́ sí ọ bó ti fẹ́ sí ọ náà ó ti fẹ́ sí òun náà àwọn ọmọ pé ìtàn wọ́n ní bí ara tó jẹnara kiri kan ó ti yà yìí wọ́n ti bẹ̀rẹ̀ ara kiri kan ó jíjí fún ìfẹ́ kan owó yẹn ni o ìyẹn pé àwọn tẹ́ ń bá pa òun bó ti fẹ́ sí òun náà ó ti fẹ́ sí òun náà ó ti fẹ́ sí àwọn náà ọlọ́wọ́n ni ẹ máa. Iṣẹ́ ìwé ni pé Dẹ́kàtì pé ẹ̀yìn méjì ẹjọ́ ń bẹ̀rẹ̀ ara ní bẹ́ẹ̀ ń sáré ìrìnà ń ta wọn. Bẹ́ẹ̀ ń sáré ẹ̀yìn ń pa wọn. Àmọ́ ẹ̀yìn ìtẹ̀tẹ̀ ẹ̀yìn rẹ̀ tí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́gbẹ̀ẹ́ àwọn lùkì èyí tó bá fi lè kú orí tó tẹ́lẹ̀ àwọn sàhábà tó wá fẹ́ lọ oṣogbó ogun àwọn gbọ́nà lórí kan lókè fẹ́rẹ̀ fún ìgbà wọn inna nasru aw shahada inna nasru aw shahada ìjọba bá lọ́nu inna nasru aw shahada ìjọba tàbí máa bá lọ́nu bákan méjì náà ni wọ́n ní méjì olórí wọn inna nasru inú bá ti ń lọ yìí táwọn ní bàbá ń rí olórí fún wa àkọ́kọ́ àkẹ́rù àkẹ́rù ẹlẹ́kẹ̀ẹ́jì àtúndẹ̀láyé ìlú wọn ní nọ́sùrù àwọn yẹn pé bá a ṣe rí ìlera yìí náà àárá àwọn kan tí wọ́n kú mu wa àwọn tó bá kú wa ṣàhádà tí àwọn ti ṣàhádà ṣàhádà ṣàhádà tí wọ́n náà ẹ̀yin ò ní tètè lójú ọ̀rọ̀ àwọn ò ní gbé lọ ní pé kí lọ́nà tó báyìí ìfẹ́ ọ̀kan lẹ́ bí ọ́ àmọ́ pé tó ọmọ tí pé tó ọjà lè àwọn pé tó tọ́ ọ̀rọ̀ ní bí ọ́ ìfẹ́ ọ̀kan lẹ́ bí ọ́ ẹ̀fẹ́ lẹ́kọ̀ọ́ tí ń jẹ lọ́dọ̀ rẹ ẹ̀wò kan wà ní láti wá lọ sọ́ọ̀dù Islam dáadáa peace ló mú wa fún kọ́ máa kó báwọn èèyàn ọmọ ẹ̀kẹ́ náà máa dámọ́ sí ẹ ọ̀fẹ́ láyà ọ̀sẹ̀ mẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ọmọ mẹ́kọ̀ọ́ ẹ̀mí má sì bẹ́ẹ̀. àmọ́ náà ìfẹ́ lẹ́nu ṣàhádà ni ṣùgbọ́n táwọn sábà máa bá lọ nìyẹn. onímọ̀ tó ń gbé àwọn jẹ̀jẹ̀ yìí lójú bá a ti pa àwọn mùsùlùmí ní ìtumọ̀ ọwọ́ wa. àwa ìfẹ́ pé àwọn ń jàǹjà pé táwọn pawá táwọn gbà lùwà ni o but àwọn mùsùlùmí ń jàǹjà pé ẹbí mùsùlùmí iná ń jẹ́ ojú gan olóògbé tó láti pé ọmọ ẹ̀ẹ́sẹ̀ náà kọlọ̀ sí gbogbo ẹ̀ẹ́sẹ̀ ní gbogbo rẹ̀ ń jẹ́rẹ̀ àbúlá ìbílẹ̀ ìsáfà ni ẹni tó wá jí ọjà gbèsè rí yẹn ó ní tó mẹ́ta ṣe ẹ̀wọ̀ mo fẹ́ mo fẹ́ sọ́dọ̀ àwọn mùsùlùmí ní tí máa ń túnmọ́ lẹ́rù balẹ̀ ní òní ìṣẹ̀jà tó wa bí bá ti ta ọdún máa wá bá àbá ń sá lọ́wọ́ máa wọ́ àwọn èèyàn sá mo fẹ́ mọ tí ń gbé nìkú wọn mo bá wọ́n wá kọ́ abúlé àbúrò sáfà náà mọ̀mí ọkùnmọ́lújọ́ náà nígbà tó kọ́ abúlé àbúrò sáfà dẹ́kọ̀tẹ́ mọ̀ náà ni pé ó ní pé kọ́ sí ìkàlẹ̀ fún ọba yẹn ẹ̀sìn ìbàlẹ̀ fún ẹ̀sìn máa lọ àwọn olójú ọlọ́run àwọn ìṣòro ìbàlẹ̀ fún nípa yín o ọba pàwọ́ sí àwọn lọ́rùn ó tẹ̀yìn lọ́rùn àníkẹ̀kẹ̀ fún bẹ̀rẹ̀ sí lọ́lọ́ ní ìdí pàyín tẹ̀ ẹ sì máa wọ àwọn àjọ tẹ́jẹ́gbẹ̀fẹ̀ rí ọmọ mọ́tò ìwọ̀n tẹ̀ ó mímọ̀ àmọ́ àwọn àníbi mùsùlùmí gẹ́lẹ́ mi ló sàbòjú kan yín lónìí pẹ̀lú gbọ́ ọ̀rọ̀ yìí jà kiri lọ́ní papọ̀ yóò jà pàdé òun yẹn ó fẹ́ gba àlẹ́ àbá ti lè ṣe ìlú jèrè oníṣe pọ̀ ẹjá tó rárá sí o kàmáà tó wà àbúlá àti ìmúra lórí ìwà lọ́nà ìwà náà bọ́ba ṣe ní ká mú àbúlá àti ìmúra sábà nìyẹn ó ní kálọ̀ kàmá má gbélé ó wá sọ pẹ̀lú ìdí wọn sẹ́ni méjì ẹ̀kan sáàkì ẹni o wọ́n á mú abúlé àdìgbà tó lóògùn wọ́n ti wọ́n ti ra ẹsẹ̀ rẹ̀ wọ́n ti mú ọwọ́ yìí ẹ̀ mọ̀ ọkùnrin yìí jọ́ọ̀sì kọ̀ọ̀kan kọ́ọ̀sì ẹ̀fà mi o ṣéèkì ọmọ yòókù rẹ̀ ọba ti dáhùn yòókù rẹ̀ ó tẹ́ẹ̀pù onínú ọba tí wa ọba òun lè ṣe ìṣúná inú tí wàá bí ọba yẹn gan ó ní ìdá èyí ń pàgbọ́n ọlọ́kọ̀ta ni ó láwọn ní ṣe bẹ́ẹ̀ bá sí ẹ̀yìn wá ṣe àwọn làwọn ò ṣe bó ṣe mú kan wọn nìyẹn àgbá láti gbé kaná tó lè ti hó wọ́n kà jù bẹ́ẹ̀ ni ọmọ ìṣẹ̀lẹ̀ ẹ̀ka náà ló gàn ó kú ó kú tírèsì ni àbókú tírèsì ọ̀nà abúlé àbọ̀ sábà bí jẹmọ́ bí jẹmọ́ nù àmọ́ sípò àyọ̀ tó rẹ̀ ṣe tí mo ní ọ̀sẹ̀ ìyẹn ní ìjọba rẹ̀ bí wọ́n bá sọ̀rọ̀ sínú ọdún mẹ́rin gbogbo ẹ̀ kúrò kù ní o àwọn abilé ṣe àyẹ̀kọ́ sí òkú àbílẹ̀ àbá olóògùn lè ṣe ọba ní kọlọ́fẹ́ ní gbóná máa mọ lọ ọ̀sẹ̀ tí ó bá dé ọba pẹ́ fún ọba pẹ́ fún ọba tó pẹ́ fún ẹ́ mo lọ fọkọ ní tẹ̀tẹ̀lẹ̀ wọn lọ bọ́ bá pé ọmọ tí ọba ìrìn nǹkan àti ìlú tó fi ẹjẹ padà sẹ́yìn o ẹgbẹ́ ìrìn ó fi sí àwọn ilé pẹ̀lú pé àfẹ́mọ́gbẹ́ ó fi sí ìrìn òun nígbà tí ìṣẹ́yà sí ìṣe wà nílé sí ẹ̀ ní ìdíje ń sọ́wa nígbà ìlú ilé àná o ìdíje ń sọ́wa nígbà ìlú ilé àná o àwọn làwọn nígbà ìlú wọn òun náà sọ̀rọ̀ dà fún wa ni ní òtó bẹ́ẹ̀ àwọn nígbà òun lẹ́yìn àwọn àti àlùsùn wọn nígbà ìlú

kìí ṣe pé torí fẹ́fẹ́ sọ́lọ́sẹ̀ ní ṣùgbọ́n fi èmi ọkùnrin mẹ́ta àwọn ìsáàlẹ̀ ẹni ìjà kọ́ láti ẹ̀rọ èmi ó fún àwọn ẹ̀kọ́ sí ó ní kí ń dùn mí pé ẹ̀mí kan mọ̀ ní ẹ̀mí kan bóòlẹ̀ ní ìjọba ìbájá tẹ́yìn ní pé wọ́n bẹ́ẹ̀ kìí ṣe pé kìí ṣe tí wọ́n kù tán òkú lọ́kùnbọ̀rọ̀ kọ́ ò ní mo mú orí ọdún ọlọ́run tí wọ́n ìmájì pé kí wọ́n rí orin lọ́nà ọ̀rọ̀ ìlàrílẹ̀ ìlàrílẹ̀ ọwọ́ ẹni kan máa lọ àmọ́ fún ẹ̀kẹ́ ìkà fún mi kí ti wájú mi kí ti wájú mi tó wá kí ti wájú rẹ̀ kí ti nìkan máa lọ ìgbà táwọn ọmọ tó dé ilé wọ́n rò fún mọ́rù ìkọ́sẹ̀ àbúlá orílẹ̀-èdè fún ọkùnrin lọ́kùnrin ilé wọn á sọ àwọn padà mọ́rù wa kànjẹ́ náà oúnjẹ gbogbo sí alé tó máa ń bẹ̀lá oúnjẹ náà wọ́n bọ̀ bìyànjú káwọn kì í sí iwájú Abdullahi bin Musafa pé àwọn lábáwá wọn ti kẹ́kẹ́ sára fún mi gbogbo tí wọ́n ti bá fẹ́ wọ́n bá kọ́ ilé tányányá lẹ́yìn tí pé kọ́dà ọmọ ọmọ gan wá dẹ́jà bá rẹ̀ ó lè kí síra yìí àti kó kí sí ẹ̀ ní iwájú wọn ti kọ́ ilé tányányá nù tí wà ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi ní aká sílẹ̀ jọ náà tí wọ́n wo ìṣesí yìí olóńgbé pé iṣẹ́ rí kéwu kéwu níbi lákàyè kọ́ kó lè yẹn nù sọ̀rọ̀ pé ẹ lọ wo abúlé fún mustapha pẹ̀lú yákè pẹ̀lú àmì tí àbújá tó fẹ́ fi ẹni rẹ̀ wé ewu mu tó máa kọ́ dáná ńkọ́ ìmọ̀ nìyí wọ́n ní pé àfọwọ́ kan tó wà sí ni àtọ́wá bẹ̀rẹ̀ lọ́wọ́ pa àfóònù lọ pé ẹlẹ́kùn ilé ìlú wọn ní ilé o wọ́n ní ìdìbà kúnlẹ̀ àwọn èèyàn nílò yìí mọ́ àfáwọ̀ ní sọ pé kó wọ́n kúnlẹ̀ ọ̀nà méjì làkó sọ ó lè sọkúsọ méjì fún àbúmọ̀nì rẹ̀ èyí tó dáná ọlọ́kùnrin àbúmọ̀nì bá gbé o àmọ́ ọ̀sẹ̀ àfọ̀fẹ́ fún àwọn ọ̀sán wọn ní kí gbọ́ náà wọ́n láwọn ní gbọ́ náà wọ́n sì pàmọ́ ìyá àgbàlá ọ̀nà ìgbé lọ́wọ́rọ̀ ẹ̀dùn ní àbúrọ̀lẹ̀ ọ̀rọ̀ bá lẹ́dùn náà àyèjì ó sì gbọ́ ọmọ èjì wọn ni wọn lọ ẹ̀rọ àwọn ìdòkèlè àdìyàn ẹ̀rọ kan máa mú pọ́ǹtì hàn àwọn ìdòkèlè àdìyàn ẹ̀rọ kan jẹ́ àdìyàn ọmọkùnrin ẹ̀rọ kan lọ́kọ̀ọ́ ẹ bá báyìí tàbí wọn pé aago mẹ́wàá ẹ dákun ẹ dídí tẹ́lẹ̀ jẹ́ tẹ́lẹ̀ mo lọ síbi tó bá nǹkan gbèrè níyìí nínú àwọn àdùn ẹni rẹ ti ó ti fọ́ọ̀mù tó dédé ni o ó dàbí lórí tí ó ti mọ ó ti mọ pálá ó ní wà láyà fún ìdíjẹ́ ni lọ. ṣé ní ó mo ṣe mo ṣe kọ́ bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ mi ó kàn gbà sílẹ̀ ni ó wà kókó lọ́wọ́ yìí kí mo lọ wà náà tẹ́lẹ̀ ti kàwé tẹ́lẹ̀ ti lè dé àti akọ́kọ́ mọ́ ẹkùn mọ́ kóyìnbó náà ni ẹ̀rọ ìgbà jáde wọn ẹ̀mọ́ tó rẹ̀ fẹ́sẹ̀ wọn ṣe àwọn òní ìgbẹ́dẹ̀ ìwọ gbẹ́dẹ̀ káàmì yẹn ojú mọ́ wàhálà tí wọ́n sọ fún bẹ́sẹ̀ nísìnyí wọ́n ní ẹ sọ fún wàhálà ẹ̀kọ́ wọ́n tẹ́ fún mi láti kiri ọ̀nà ẹ̀rọ kan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fún náà àtẹ̀tún tẹ́ ni ah, Tẹ́sí ẹ̀dá ti ẹ̀dá ti pé ní mẹ́rin ẹ̀dá pé fún ìwé tẹ́sí pé tẹ́lu ẹ̀pẹ̀ ní èsì. Kọ́mọ fún òfin ẹ̀sẹ̀ lẹ́nu fìdí wà lẹ́ẹ̀kẹ́ sí rẹ̀. Níta sọ fún ẹni pé mùnẹ́tì kì í lọ, àlẹ́ mùnẹ́tì, àwọn àyẹ̀tì mùnẹ́tì, tọ́lájù, ìgbà wáhádá, wàyídà kẹ́kẹ́rẹ́, wàyídà ádàfá, wàyídà ìsúnmìnà ṣe pé abúlé ìfúnnù ìsáfà òun gbé tán tọ̀wọ́n kọ́ òun jẹ́ àlejò ẹgbẹ́ lọ ó wà lọ́gbọ́n àlejò onímọ̀gbọ́ ọ̀hún àlejò ìkàbẹ̀ ìṣòro nígbà tó gbú mi ọkàn ìlàfẹ́ wò ọkàn láti gbàdá fúnjọ́ ọ pẹ̀lú iṣẹ́ dá iṣẹ́ dá tó nífẹ̀ẹ́ tẹ́lọ kan wa ọ pẹ̀lú ẹgbẹ́ kékeré nínú ẹ̀ lọ́wọ́ bí tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èso ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn míì bẹ́ẹ̀ pé a nínú àwọn afáà lónìí wọ́n ṣe kẹ́kẹ́ nínú ẹ̀ sí láìsí ni sí láìsí ni but ó ní èyí lè ní nítorí ẹ̀ ṣe ìwọ́n lè gbé ọ lọ

bó ẹnìkan wá sí pátíwá lára tó ti yà fún àyẹ̀kọ́ máa lùsùn náà nìyẹn àwọn yóò yọra lùsùn náà ẹni yẹn òun là dáfa alùsùn náà gbogbo wọn kọ́dà àwọn òbí àwọn ẹni yẹn tó ní kí n kí wọn ni ó fèsì bí àwọn tíṣọ yà làwọn ká wọn lọ sùn lọ́wọ́ àwọn òbí wọn bá ti kúnlẹ̀ àwọn náà sùn mọ́ àbára náà ẹni mo ní kí n náà gbé ẹgbẹ̀gbọ́n lọ́wọ́ wọn o tó wà pé àìní kàwé àìní kọ́ṣẹ́ ẹ̀sìn wájọ́wájú náà lórí ìjẹ́sìn nígbà tẹ́ bá rí bẹ́ẹ̀ kéde tí wọ́n tó ń kéde ọlọ́kọ̀ nígbà lọ́dọ̀ àwọn òbí nù oníkan ṣe wọ́n ti dáfà àwọn ìsàlù fún náà bọ́ọ̀lù bá nàbí. ẹ ẹ sílẹ̀ ìfà bọ́ọ̀lù ẹ bá nàbí sálẹ́bí nígbà tó ti jẹ́ ọlọ́kọ̀ ní ọ̀bú mi tí ẹ bá nàbí síbúrú mi tí ẹ kúlẹ̀ ẹ̀jẹ̀ síbúrú. ṣùgbọ́n àwọn nǹkan sáwọn fẹ́mi sẹ́yà èyí náà ní káyọ̀ náà ṣe ń tí èyí gbà pé náà ni gbogbo tó bá ti rí òun gbogbo tó bá ti rọrùn fáwọn ènìyàn ọlọ́wọ́ bẹ̀ mẹ́tìlẹ́ bá ṣe mọ́ lórí àdébì fi ṣe tó fẹ́ nìyẹn tó bá tó ti jẹ́ ìrìnà yọ bí mi kí wọ́n wà lórí bí mi bí mi dáadáa tó kò rọrùn àwọn tuntun ẹ̀kan àdáìsì ẹ̀ ní ilé bí àpá àmẹ́lẹ̀ tó dáwọ̀ mo máa ń sọ bá ti dé ọgbà ìmọ̀ jọba yẹn wà ní nàìjíríà jọba yẹn ìgbà tí mo sọ tí mo tí mo tí mo ọ̀rọ̀ ní ìbẹ̀rẹ̀ títà náà pipe àtàtì wọn náà pipe bọ̀dá yẹn bọ́dà yẹn ti ní píńtà ló kọ́ ó ti ní mọ́sínì píńtà tó lè píńtì kàlẹ́ndà ní ìbá jẹ́ píńtà yóò ti ní táǹtọ̀ yìí ó lójú píńtà tó ní mọ́sínì kàlẹ́ndà bọ̀tí ìfọ̀n wa ní píríntà tó lè píríntì bẹ́ẹ̀ mọ̀ sọ̀rọ̀ ní àgbà two thousand two thousand <clears throat> five two thousand five two thousand twenty four ní two thousand four ní. bọ́dà yẹn wọ́n máa ń lọ sí wájú àwọn àjálà máa ń gbọ́ máa ń gbọ́ bí wọ́n máa ń gbọ́ máa ń gbìyànjú àti lè rí ọba làwọn wọ́n á gbọ́ pé kò ní ọ̀dà wọ́n kò lè bá àwọn àjọ rẹ̀ náà ó jẹ́ kọ̀wá ìsì wá sí ìwọ̀n yẹn ti jóná rẹ̀ èyí jẹ́ pé tẹ́fà rẹ̀ tí wọ́n wà sí àwọn tọ́tà àwọn sọ̀tò sí ìlú ẹ sílẹ̀ nínú ìtẹ́fà rẹ̀ ní o bọ̀tẹ́ ń bẹ́ wà sí nígbà ìgbà ọdún tó tilé ẹgbẹ́ tó ń lọ sílé nípa àwọn fẹ́lẹ̀ nípa àwọn fẹ́lẹ̀ nínú ètò ìrìrì nínú ètò ìrìnàjò ẹbí ẹgbẹ́ òun lọ́lọ́ lọ́lọ́ tó yára ó ti di pátó yìí ẹ̀ àwọn ìyàlẹ́ ìfọ̀ àwọn sàájọ́ ìfọ̀ ọkàn kó tó wọ́n tó yẹ kí ni ọmọ fáwọn ọmọ fáwọn ọmọ kó tó débẹ̀. ṣùgbọ́n àwọn ti jòkó sáà rẹ̀ ọ̀rọ̀ náà wáyé tirẹ̀ oníkòsí lọ́nà tẹ́wẹ́rẹ́sì pẹ̀lú ìṣẹ̀fún kó yìí mú àbá àkànjẹ mọ́ àdájẹ́ wá sí ní kòsí tẹ̀lẹ́ tẹ́lẹ̀ kan máa àdájẹ́ náà tó ní ọjọ́ wájú rẹ̀ ẹ̀mọ́ àdájẹ́ pé mọ́nì kò ní ìjẹ́ kò lè rí jẹ́ ìgbà tó fi yẹn tó bá tó ní mẹ́rin ẹgbẹ́ bẹ́ẹ̀ ní wọ́n àjá ìsìn náà tó ń tún lè pọ́ jù fún mú ní pé ẹmẹ́jì kan sọ wáìkì ni wọ́n láwọn lọ kó ilé wọ́n náà lè kó ilé ọmọ tó tẹ̀sẹ̀ wáìkì wọ́n wá sọ mọ́ta wá fún àwọn aládùúgbò kan mẹ́rin aládùúgbò náà wọ́n tó ṣe káàkiri àyẹ̀wò ọmọ tó lé lé lọ́wọ́ sí mẹ́tàlásì yìí nípa lọ́sọ̀rọ̀ láti kẹ́ mọ́ tó fọ́kọ̀ wáìkì tó ti ṣeré tó ẹnì kan tó wá jẹ́ olówó kan nínú mọ́lá bọ́dà yẹn wá lámàá sọ fún apẹ́ ẹ̀dá kẹjọ àmà gbìyànjú ó wá jí ẹ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ bá àbá tèmi tó bá dé jíjí àkàyẹ máa ń lọ fún ìmọ̀kọ̀rọ̀ orí látàrí nínú ẹgbẹ́ ọ̀pọ̀ ó wà ní ilẹ̀ tó bá ti lé fẹ́rẹ̀ bá ìdé ẹni wọn ní pọ́nì wọn á tàwọn ẹ̀rọ síta àwọn ìyàwó ni máa wá ara ìṣẹ̀lẹ̀ ìsàn pọ̀ lọ́kọ ni ọkọlẹ̀ tó jáde tó bá ti lé fẹ́rẹ̀ lọ́sọ̀ ẹ̀rọ síta máa because ẹ̀ ń fún ọ̀fẹ́ ẹ̀ ń sún wọn ẹ̀ ń fi ẹmú ewúrẹ́ ẹ̀wọ́n ti dẹnu kókò láwọn ọkùnrin àgbàkútà bẹ̀lẹ́tì àfáwọn olóṣèlú kọkàn mọ́tò ọkàtà jíjà ṣe kìíní tọ́ba ní pọ́blẹ́mù ẹni tí kò tó kì í ojúṣe ní ni ẹni kẹ jáde kẹ náà káàkiri pé ẹ̀rọ àlùjáde ńlé àwọn èèyàn yàn án wá ó ṣe náà ó ṣe ókú fún ọ̀sán ìfowópamọ́ ní ọmọ tó lẹ́ bá wọn tọ̀ ìlànà ẹ̀rọ àbọ̀dàfárí àbí àfáàyẹ ńbàlẹ̀ kọfẹ́ ó fi ààrẹ sí ẹnu ẹ̀kọ́fẹ́ eré tí ìjọ náà ló ń gbé ìjọ ló ń gbé wọ́n fi inú ẹ̀fẹ́ ní ọ̀kọ́fẹ́ wọ́n á kọ́fẹ́ fún ìtàn yẹn sátọ̀dé sunday ní ọdún gbà rú ó tó bá rí yẹn ní fi tọ́jú ara rẹ̀ lóògùn ní ìrìnàjò láìpẹ́ ẹnu yẹn ó ti lé mọ sí mi àti two thousand and twenty four kọ́dà ó lọ sáwọ́dí ó fún mi ní ha ó lọ sáwọ́dí ó yẹtùlóbùtà kàmá tẹ̀sílóbù ẹjú kúrò lọ́kàn abẹ́ ìmọ̀ ní lánìí mo ṣe sí náà mo ṣe kéde kàkọ́ mọ́ gbìyànjú dé láàrin kó tí a lé ọkọ ìrìn lérò tọkọ wà láwọn ọlọ́run tó lórí ìṣẹ̀kọ́ ìdìbò fún ọkọ̀ ìṣẹ̀kọ́ láti wọn wọn ti á lé kó lé wọn fún ọ̀tá àndá owó ọlọ́gbọ́jọ́ ẹgbẹ́ ìyàn kó bàjẹ́ fún ọ. tí bá fún ọ̀nà àpò ìṣiṣẹ́ yẹn wọ́n lè ẹgbẹ́ ìkàlẹ́ lẹ́yìn nítorí àwọn ọ̀dọ́ ọ̀dẹ́ nígbà táwọn máa ń sọ kọ́fẹ́ ó padà á kàwé bẹ́ẹ̀ pé sùkúù kan wà tó ní gọ́ọ̀mẹ́ntì ní ti sáyẹ́ǹsì nígbà tó ń kọ́ bíkẹ̀ àwọn àwọn mọ́sí ìgbà náà ní sáyẹ́ǹsì wà tó ti ní àṣìṣe ìgbà fi ẹ̀ fi ní wá bí gọ́ọ̀mẹ́ntì ìdílé wà fún sáyẹ́ǹsì wọ́n ti ẹ̀fìn òun ni àmírù wọn. Ah, ah. àwọn tó ń lé ìdílé wà káàkiri nìkì. sọ abẹ́rẹ́ ọba eh, ti sinmi láti fún سبحانك اللهم وبحمدك